kalẹ̀ fún ọ ló máa gbé ọ kalẹ̀ àwọn ló máa ṣàmì. wọn wà á mọ̀ kan ẹ bá bẹ̀rẹ̀ pé ẹ kí lè lè ti wá ní nǹkan àwọn àbá wa wí báyìí ṣé àbá yóò lọ gbẹjọ rẹ lójọ wa lójọ tó bá jáde ìdè ṣé àbá yóò gbẹjọ rẹ lọ. wọ́n tó bẹ́ẹ̀ ni ìwọ ló wò títọ́. wọ́n tó bá fẹ́ lòmìnira wọ́n nílò pápá ní wọn fún pẹ̀lú tí kùránì sọ bí ọlọ́run bímọ bí yóò bímọ ẹ̀jẹ̀ alọ́run kùránì. nígbà tó sọ é pé ìsọ̀ láti ìmọ̀ láìkàtù áńgẹ́lì jíjẹ́ fún àyàmọ̀ ó ní ìsọ̀ láti ìmọ̀ láìkàtù áńgẹ́lì náà wípé yàmọ̀ yàmọ̀ ìwọ mèrí ilẹ̀ wà hàn bá ṣùkì ọlọ́ọ̀kan nílùú òdùnú tèlé káàmọ̀tì ń ṣe ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ wá ìsú ìsá àlùmọ̀síù ọmọ náà máa jẹ́ ìsá àlùmọ̀síù jésù mìtáyà. mo ní àbá tàbí sí màríà ọlọ́lọ́ ló sí i. màríà jẹ́ wọn ni ọ̀la tó ń fa yẹ̀kùn màríà lóyún sọ tó bá wà ló màríà mo tí ọmọ tí obìnrin bá lọ sọ́jà tó dé tó lò ń gbólú tó wá bèrè pé polo ti lóyún tó ní bàbá kan lórí sọ fún mi lọ lóyún lọ lóyún ó lọ pé bàbá òun wá. ó ní sọ pé sọ ma bàbá òun mo ti mọ ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá wa mo mọ bẹ́ẹ̀ tètè. ìlà ìjọ ẹ̀ tí mo sọ fún àbáyé ló wá ní ha ó ní láti ìjọ tó ti dáyé ibi kan tó tí ò yé òun náà rò mo ní bó ti rí nìyẹn ọlọ́run tó ránṣẹ́ fún àdíà pé mo lóyún owó tí màdíà bá ti ó ṣòkò dání olómi nígbà tí ó sì di mọ́tò ọkùnrin ọlọ́run sì ti tọ́ lórúkọ ó ní ìta ló wọ̀ jẹ́ ọlọ́run wá ń gbé èyí ìdí ni àyànfẹ́ ọmọ sọ pé orúkọ ọmọ tí ó máa bí náà ló máa jẹ́ Jésù. Ṣẹ̀wárí Kùránì sọ kọ̀ọ̀kan níbẹ̀ yẹn, ó ní sí kálùmọ̀tìnì kálùmọ̀tìnì ọ̀rọ̀ ló jẹ́ kálùmọ̀tìnì ọ̀rọ̀ kí ló dé? Kálùmọ̀tìnì ọ̀rọ̀ ká pàtẹ àká láǹfẹ̀sọ̀ yìí nínú pàtẹ àmọ́ ká ẹ̀sọ̀ tẹ̀ sí kálùmọ̀tìnì ọ̀rọ̀ bí Màríà. Tọ́lọ̀ Kùránì ṣe fẹ́ pé ọ̀rọ̀ Jésù yìí sáàlì sí wù. Ó ní wàkàlì mọ́ sí wù wàrú hóònù. Wàkàlì mọ́ sí wù wàrú hóònù. Ó ní ọ̀rọ̀ ni àti ẹ̀mí òun ọlọ́run òní yìí sá. Hallelujah. Hallelujah. Hallelujah. Ọ̀rọ̀ ta lọ sí Màríà. Olówó ọdún Màríà tó dọmọ lọ́nà òun lọ́mọ ọlọ́run ọlọ́run ní ti gbogbo àwọn olóbìmọ̀ ó lọ́mọ mi ni ọmọ àbúrò tiẹ̀ ti ń gbọ́dọ̀ rẹ̀ kí ló dé tó gbé lọ́mọ rẹ̀ tí wọ́n lè fi tí wọ́n lè fi ó ti ní ọmọ mi ni àbọ̀mọ ọmọ rẹ̀ tó ń gbọ́dọ̀ ẹ̀ táyọ̀ ọmọ mi ni bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe pé jésù lọ́mọ rẹ̀ kì í ṣe kó fẹ́yàwó kò ní ìdí àti gbéyàwó rárá ọlọ́run ní ti gbéyàwó ẹni tó bá fẹ́ jọmọ náà ó gbọ́dọ̀ gba Jésù nípa tẹ̀ Jésù làwọn náà fi jọmọ náà hallelujah. ẹrú ọlọ́run ni mò ń pè á mi. Àwọn àbá mi àwọn bàbá mi wọ́n ní ẹrú ọlọ́run ni wá. Èmi náà sì gbé ìgbé ayé ẹrú. Ìgbé ayé ẹrú. lẹ́tà tí mo gbà látọ̀dọ̀ ojú àníyàn. ó ní torí náà ìwọ kì í ṣe ẹni mọ́ tí kò ṣe ọmọ. nípasẹ̀ Jésù Kristi mo di ọmọ Ọlọ́run ìlú ìṣẹ́rú mọ́ ẹgbẹ́ tó ní òṣèlú mọ́ èmi ò ṣẹ́rú mọ́ mo ti kọ́ mọ́ mo ti di ọmọ ẹ̀gbọ́n wọ́n tó bá sì fẹ́ra ẹ Ọlọ́run ẹ̀rú ló máa ṣe títí láì. ṣùgbọ́n Jésù ló sọ mí lọ́mọ. Mo wá jẹ àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kìsì. Ẹ jẹ́ kí ìkà fún Anúgà Àlàáfíà chapter four ẹgbọ́n tó ń yí. Lẹ́tà tí mo gbà látọ̀dọ̀ Jésù nìyẹn. Ṣé ìlọ fẹ́ gba lẹ́tà? Ẹgbọ́n lẹ́tà rẹ̀ tí mo gbà lọ́wọ́ sẹ́nu. Ó ní nítorí náà, ìwọ kì ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ àti bí ìwọ bá ṣe ọmọ ǹjẹ́ jẹ àròlé Ọlọ́run nípasẹ̀ Kristi Jésù. Jésù ní 1966. Mo gbà láti 1966. Tó bá dọdún tó bọ̀ yóò pé fifty years. Mo gbà Jésù. Kò tójú sí mi. Ó dájú àṣírí bò mí. Ó ràn mí lọ́wọ́. Nígbà tí mo fẹ́ gbéyàwó, mo lọ sọ fún bàbá mi. Mo lọ mú àwọn ìwé ìdáná ọba lọ sí mi lọ́wọ́. Mo ní mo fẹ́ gbéyàwó ìwé ìdáná mi rè. Bàbá ní ṣé Mùsùlùmí lẹ́tí mo fẹ́ fẹ́ mo ní rárá. Christian bàbá ní kí n fi sílẹ̀ kí wọ́n fẹ́ mùsùlùmí kò ní rárá ó ló ta kí jẹ́ káwọn owó ìyàwó mi ní wọ́n ká kò ní rárá bàbá mi bá mú ìwé mi lé mi lọ padà ó ní kò sẹ́ni tí ó bá mi lọ síbi ìdáná mi ó lóun ní lọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó lọ ní gbogbo lé mo ní yẹn sà mo dẹ̀ lọ bá ìyá mi mo ní tí bàbá wúlò torí bàbá mi wà bàtà ìyá mi sì wà lẹ́kọ̀ọ́ nílé bàbá wa lẹ́kọ̀ọ́ ló wà wọn lọ bá ìyá mi mú ní bàbá lórí kò sẹ́ni tí ó bá mi lọ bì dáná ìyá lóun lọ tó o mo bá lọ sọ fáwọn ṣọ́ọ̀ṣì mo ní pásítọ̀ ẹ kóyá ẹ kó agbádá ẹ kó sí agbá agbádá torí kóòtù lẹ máa ń wọ̀ mo ní oyè ẹ kó sábádá ẹ wá lọ bá mi lọ́rọ̀ ìyàwó wọ́n ṣe bá mi lọ lé àná mi ni o nígbà débẹ̀ tán Jésù ti tẹ́lẹ̀ dè mí bẹ́ẹ̀ bàbá ìyàwó mi òun náà alàgbà ni ní ṣe é tó bá ṣe débẹ̀ báyìí ká jókòó ló bá mú mi orin wọ́n fi pásítọ̀ ẹ̀ wọ́n bá kọrin wọ́n bá kọrin tán ó bá bá wa sọ̀rọ̀ ó bá gbàdúrà fún wa ó fi ìyàwó lé lọ́wọ́. bàbá tó ní ẹgbẹ́ mo mà mo ṣe mo ṣe ìdáná tó mo para sí Ìbàdàn bàbá gbọ́ pé mo lọ ṣèdáná láì sí ọwọ́ òǹbẹ̀ bàbá bá ní kí múyàwó wá kí o mo bá múyàwó lọ kí lọ́jọ́ pàmbàdà bàbá wá ṣẹ̀ṣẹ̀ sí gbàdúrà fúnyàwó mi wọ́n ní kọ́ múyàwó mi káàkiri gbogbo abúlé wọ́n sọ fún bàbá mo la máa ṣe marriage ní church tàbí tó ti jọ marriage báyìí wọ́n wá ní ọ̀nà bíi márùn-ún wá ṣe ni wọ́n wá wòran tó ló wá ṣe lórí pé èrò lọ bí omi wọn ti ẹ̀mọ̀ wọn láàrin wọn ẹ̀wà wo tó ló wá you. yanjú ó daṣọ rẹ̀ bò mí ó pálé fún mi ó tó rọkọ̀ fún mi. nígbà tí mo gba kéésì kan ayé mi yí padà àwọn ọmọ eré wá bẹ̀rẹ̀ sí wá sí ayé mi. àwọn èèyàn tí wọ́n pè ní nàìjíríà kan ní kọ́lá sí ìmọ̀jọ́ ọ̀kan nínú wọn látàbí níta. ní láti win scholarship ìlú ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ni mo lọ sí Amẹ́ríkà for the first time bí mo ṣe ń lọ mo wá ní mo máa yà ní London ṣé bọ́lá ló ṣe ìyàwó rẹ̀ mo bá yà ní London mo ní mo fẹ́ wo bí London ti ní ṣe tó wo bá Amẹ́ríkà sí mo wá kó lè London mo wá lọ sí Amẹ́ríkà alẹ́nu sọ̀kalẹ̀ ní Amẹ́ríkà wọ́n pẹ̀lú ẹ̀ ní San Diego California. wọ́n wá ti sòtẹ́ẹ̀ tí máa dé sí wọ́n pe òtẹ́ẹ̀lì ẹ̀ ọ̀tẹ́ tòtẹ́ mo ṣe délẹ̀ báyìí ni wọ́n tẹ́ẹ̀kì wọ́n tẹ́ẹ̀kì ní wọ́n yàrá wọ́n fún mi ní yàrá tí máa dé tí mo wọ yàrá ẹ̀ tí mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì yẹn lọ báyìí rọ́ọ̀gì yẹn ní báyìí mo wá Amẹ́ríkà. Àti àṣẹ ọlọ́run ti ṣàwọn ètò kan nínú ayé mi. Àti èsì mi ló ń dí mi lọ́wọ́. Kò jẹ́ kí rere yẹn tẹ̀ mí lọ́wọ́. Ẹyẹ èèyàn mi gbó kò sẹ́ni tọ́lọ́wọ̀ ṣògo sínú ayé. Ṣùgbọ́n Sátánì ò jẹ́ láti èdè ògbó wa. Ṣùgbọ́n Jésù ló gbà Ó yà mí sọ́tọ̀. Ìyá tó bí mi ò mọ̀ pé mo lè dàgbà tó yìí ṣe ní kò mọ̀ fún mi ìjàmbá tó yìí torí ó ní iye ọmọ tó kú lọ́wọ́ ìyá mi. tó fi jẹ́ pé nígbà tí wọ́n máa tí ìyá mi máa bí mi báyìí ẹ̀gbọ́n mi máa bí mi lé oṣù tó yẹ ọmọ. Ayé àtàkọ́ díẹ̀ lábẹ́ jẹ́ ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ni, ìyá mi nígbà tó ń lórí mi, òun rò pé jù mi, mo ò gbà ẹ̀kọ́ òtún lè dì mọ́. Torí náà ìyá mi ṣe sọ mí ní ẹni ọlọ́run fà wọn bá ti di ńlá nù. ṣùgbọ́n jésù ló gbà mí lẹ́nu àwọn kìnìún òun ló gbà mí lọ́wọ́ àwọn kìnìún. ṣùgbọ́n tó ń gbà mí lónìí tó ń gbà mí báyà owó fídíò tó ń bá fẹ́ràn ara ẹ̀ tètè sáàtàlà fẹ́ ni ẹ̀. ẹjọ́ bá ní jésù ọ̀run àpáàdì ló lọ́wọ́. níbẹ̀ ni ẹnikẹ́ni tí kò bá gbọmọgbọ́ kò lè ní iyè ìdílé ọlọ́run pèsè àyè sílẹ̀ tí bá pèsè ẹ̀ tó máa tún padà wá. gbàdúrà dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tó yè tó lágbára adúpẹ́ tó ṣí wa níyè tó ṣí wa lójú adúpẹ́ ìfẹ́ ńlá tó ní sí wa olùfijẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí tó sì jẹ́ ká gbà ọ̀pọ̀ ló gbọ́ tí wọ́n gbà nítorí ọjọ́ wọn ọ̀rọ̀ àpáàjì ṣùgbọ́n èrò jẹ́ kí ti wá níbẹ̀ ó fà wá lọ nínú ẹnu kìlú ayé ó fà wá kúrò nínú òkùnkùn ayé ó fi wá sínú ìmọ́lẹ̀ jẹ́. dáadáa ìwọ pẹ́ wọn. a ti pinnu pé wọn látẹ̀lé títí ọjọ́ ikú wa ohun tí ó mọ ọkọ rẹ̀ má jò dé bá wa. bàbá má dà bí dàkúdà olùwà má dà bí dàkúdà sọ̀rọ̀ wà lọ́wọ́ tó pẹ́. àti àwọn tó ń wo àwòrán ìlọ lọ́wọ́ àpọ̀lọpọ̀ àwọn tó ìmọ̀ àgbàdo àpò sí wọn lójú. afẹ́fẹ́ ìdìbò sì rà ń tà mọ́tà kìmọ̀ ṣàǹtọ̀ láti náà ní à ń tà léèdùn gẹ́gẹ́ mọ̀ kúlẹ̀ lè wà látọ̀ sílẹ̀ ibẹ̀ láti náà pé ìdìbò sì rà ń tà lórí àtọwà tó dọ̀nà lójoojúmọ́ àtọ́ láàárọ̀ àtọ́ lọ́sàn-án àtọ́ rọ̀lẹ́ àtọ́ lálẹ́ àtúntọ́gbà afẹ́fẹ́ ìtò tọ́wà tó dọ̀nà tọ́wà tó dọ̀nà á sì wà lójú kan àkó lójú kan á sì gbọ́ pé Jésù lọ́nà a sì ń pariwo tó wa sójú ọ̀nà ṣùgbọ́n adúgbò tó ń jẹ́ ká wà mọ̀ lọ́nà. adúgbò tó ń jẹ́ ká mọ̀ lọ́nà torí jésù ń bè mí yọ̀ àti òtítọ́ àti ìyè tó lè gbọ́dọ̀ bàbá bí kò ṣe nípa tẹ̀lé àti ọ̀gá ẹlẹ́dà ìgbàlá yìí má jò sọnù wa ìyá níbẹ̀ fún yìí má sọnù wa má jà bí wàá rú ọ̀sùn orúkọ jésù sí.